ní báwo ni a ṣe lè dáàbòbò ara wa kúrò níbi àwọn ìpèníjà ètò ìṣọ́ ní àwùjọ eléyìí gẹ́gẹ́ fún rẹ̀ ó débi tọ́pìkì ni torí pé ẹ̀tọ́ sí pé a ń dáàbòbò ara wa ó yẹ ká jẹ́ ká mọ ìdájọ́ tí Islam mú wá lórí gbogbo ẹnikẹ́ni tí bá máa lúgọ sẹ́yìn ìlú àbí sí bèbè ìlú láti máa jí àwọn èèyàn gbé gba dúkìá wọn àbí gbẹ̀mí wọn gẹ́gẹ́ bá Kùránì ṣe ṣàlàyé ẹ̀ fún wa ṣòwò gẹ́gẹ́ fún rẹ̀ odidi tọ́pìkì òun náà ni àmọ́ gẹ́gẹ́ bí ṣókí tí wọ́n rí á ṣe ní ṣókí bó láti lè dáàbò bo ara wa ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ní ká gbára lọ́lọ́ bẹ́ẹ̀ ni. àwọn àyè tó ní ìbẹ̀rù òjò lọ́wọ́ jẹ̀mọ́ káwa náà fúra ẹ̀ kó ká fúra wà ní ẹgbẹ́ ti jẹ́ àwọn ọmọ tó yẹ fẹ́ lọ síbẹ̀ ẹ̀rẹ́ ní ìyẹn lọ níwò ìfẹ́ lórí ò lè wò nílò rẹ̀ ó lè lóun fẹ́ lọ fún òun fẹ́ lọ sí ẹ̀ẹ́ ẹ̀ẹ́ gọ́ọ̀mẹ́ntì tó wà ní lọ́yọ̀ ṣe ìjọba owó lè rí kí lọ wá lọ́lẹ̀ ẹ máa yọ sí ẹbí lọ́lẹ̀ jọ mẹ́dàbù mẹ́dàbù ọ̀rẹ́ yóò mẹ́dàbù mẹ́dàbù olórí igbó ẹ̀dá ni wọ́n àwọn ọmọ náà yóò wá bí ẹ bá yóò ká àìjírí bẹ́kùbẹ́kù so ká máa rìn ní àdúgbò dábàá ti mọ̀ wípé ó jẹ́ àwọn eré àti gàmbá àbí aburú tó ti lè ṣe ni lára ìgbára lọ́lọ́run náà ni àwọn lè bá wọn. ẹ wá ní gbogbo ẹnikẹ́ni tó wù wá bí ẹni jìyàn pé ti ń pani àbẹ́ni jìyàn pé ló ń pa níbi ẹni àbẹ́ni lọ lóko lẹ́yìn ìkòlé nílùú lẹ́yìn ìlú tó wá ṣàbúrú ìlúra lè sọ kò náà ní pé إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم من خلاف وأرجلهم من خلاف أو ينفروا من الأرض. Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ìjọba bá mú ìrànlọ́wọ́ iṣẹ́ tí àwọn máa ń ṣe ni wípé àwọn máa ń gbógun kọlọ́run gbógun ti àdábìsọ̀lọ́mọ́ ọ̀run àlejò látara ìfi ìbàjẹ́ lọ́lẹ̀ ìjẹ́rùbà àwọn èèyàn aráàlú àbí ìgbà dúkìá lọ́wọ́ aráàlú. Ìjọba gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó dájú pé òun nìyí òun fààyàn ẹni bá fààyàn nínú wọn ọlọ́run fún ìjọba níyàn dára jẹ máa lẹ́jọ́ tiẹ̀. Àbẹ́ni bá pààyàn nínú wọn ló tó ga dúkìá aráàlú ìjìyà méjì ló wà fún. Wọ́n pa òun náà ẹlẹ́gẹ̀dì, wọ́n wá tó wọ́n jì. Ibi gbangba, gbangba ní orúkọ rí báyìí. Ẹ àwọn ẹyẹ lékèlédé, ẹyẹ gbogbo, àwọn tó fi ṣe oúnjẹ nìyẹn. Wọ́n jẹ́ eégún. Ó jẹ́ abẹ́ni tó wáyé pé sọ̀rọ̀ òun ò pààyàn kàn gba dúkìá níbi ẹgbẹ́ gbowó ẹ̀ tíjọba bá mú lọ́nà nínú wọn ti fún ẹgbẹ́ ọwọ́ rẹ tọ̀tún ọrùn ọwọ́ ọ̀tún ó de ọrùn ẹsẹ̀ òsì ó de ẹ̀ wọ́n lè máa lọ ẹgbẹ́ rẹ bẹ́ẹ̀ o lè wá tọrọ ọmọ lọ́dọ̀ wa o lè báyà wá bóun wá o bàbá àbílẹ̀ lọ́lẹ̀ wọn títà àbúrẹ́dà wà lọ́wọ́ ó bẹ̀rẹ̀ wọn. Torí rẹ̀ ni bẹ́ẹ̀, ìjà tó wà fún nìyẹn. Ẹ̀rẹ́ rẹ̀ kẹrin, òun ni láti mẹ́kọ̀ọ́ pààyà, kò gba dúkìá. ni, ìjọ máa ṣe pé òun máa jẹ́rù àwọn èèyàn wọn. Ó máa jẹ́rù àwọn èèyàn. Ìdájọ́ rẹ̀ kò jáde bí wọ́n ti lẹ́wọ̀n gbére. Ìdí ìsìlámù wa nìyẹn. Káwọn kan wá ní Ayà yíwà lórí tí wọ́n pè ní àlèmọ̀ hárọ́bà. Nígbà tó ti mọ̀ hárọ́bà, Sáńdí kì í lọ́pẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́. Torí pé kó jẹ̀rẹ̀ Nàìjíríà ní ọ̀rọ̀ máa ti fún ọlọ́pìnà tó á ní tó gbà. Òyà ó nílé. Adà náà mọ̀ hárọ̀ mọ̀ náírà. Wọ́n kò ṣe nígbà tó wà. Wọ́n lọ mọ̀jẹ̀ wọ́n ti wà bí láti máa ṣe rè. Àfẹ́ kí

òye wọn ni láìka yóò sọ. ẹ̀ṣẹ́ abọ́ kíkọ fẹ́ àtọ̀wọ́ lè wá náà lòún ká. ìṣúra ẹni pé yorùbá kan ìkó lẹ́sìn lásìkò lẹ̀. obìnrin tá a bá sọ àwọn ẹ̀sìn tó bẹ́ẹ̀ yorùbá á máa sọ ṣọ̀gbọ́n àbí á máa sọ òògùn á máa sọ ọ̀yà àwọn ọlọ́yà àwọn olóògùn àwọn oní ìṣàpọ̀nà bẹ́ẹ̀ lọ. òògùn ká mú òògùn bí àpẹẹrẹ àti ká mú ṣọ̀gbọ́n. Ṣàngó èèyàn ló jẹ́ bẹ̀. Òun ni aláàfin ọ̀dọ́ àkọ́kọ́. Ókè. Tó ẹgbẹ́ ẹni lè òun ni sábà fi ẹ̀sìn Ṣàngó àwọn Ṣàngó. Àwọn àti èsì bàbá Ṣàngó bàbá tó bí òun gẹ́gẹ́ sí ẹ̀sìn ẹ̀. Bàbá bàbá rẹ̀ sí ẹ̀sìn wọn. Bẹ́ẹ̀ náà ni ọya obìnrin ni. Àbí gbogbo ẹgbẹ́ lọ́rùn ṣe òun ṣe odò lédìí.

Oyè ń pé ẹni bá wọ ọlọ́run máa fi mọ́nà ìsìláàmù. Ẹni bá ti wọ ọlọ́run ọlọ́run àwọn ṣọ́ọ̀nù tí ò ní mọ́nà ìsìláàmù. Ọlọ́run máa fi ní mọ́nà ìsìláàmù òun lẹ̀sìn. Kò sí China kò Germany kò sí Amẹ́ríkà sí ìsìláàmù bẹ láwọn ọdún àṣọ ìsìláàmù tẹ́lẹ̀ ilé ẹ̀rọ àbáyé gbogbo olóko ẹ̀rọ ẹ̀rọ ayẹ gbogbo ẹ̀rọ ayẹ òye tó àfẹ́sọ̀rọ̀ púpọ̀ lórí àgbọ̀n nìyẹn látara àwùjọ àmọ́ gbogbo ọ̀rọ̀ náà ti ó ti ẹ̀sìn kankan lọ́nà owó tẹ̀wọ́ bá ó jẹ́ ẹ̀sìn ìjọba tó lè fún ọ̀rọ̀ láti ẹ̀sìn ìsìláàmù. Wọ́n ló wá jẹ́ mùsùlùmí ọlọ́run ti kí ẹ ọ ọ̀la ẹ̀ ọlọ́run kí ọ kí ló tó wá dà ó ti wọ́pọ̀ lẹ́yìn tó fẹ́ bá láwọn ọmọ mùsùlùmí wọ́n fi lẹ̀kẹ̀ fún sọ́wọ́ lẹ̀kẹ̀ tó lè jà tí ó jà tó lè fi gbé gbé gbé yí lè gbé tó lè kẹta tó lè fún ọ. Máa kí ló wákàtí mára gbàwé ọ̀rọ̀ náà gbàwé náà fi làwọn lábọ́n ti gbàwé oṣù mọ́nà kì í ṣe ibi tẹ̀lé nìkan ìlànà mùsùlùmí náà ló máa sọ ọmọ sí ṣọ́ọ̀ṣì ẹnìkan ló kó wa àbúkù ẹnìkan ló fẹ́ ra kú ló fẹ́ ra kú ó lágbo rẹ̀ ní onípa tó lọ fún pa ó ní pásítọ̀ ní kò wúra kó wa kó fẹ́ fi iṣẹ́ kó wù mí. Ìjẹ́ ìgbọ́ pásítọ̀ ní agbóró ẹ̀ ṣiṣẹ́. Bàtẹ́ni ẹ bá fẹ́ bẹ̀wò tẹ́tọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ láti bá lórúkọ ẹni. Ẹ̀rọ àgbọ̀n, kí ló ló fi iṣẹ́ àgbo ọ̀nà àgbo ṣiṣẹ́? Bọ̀bá sọ̀rọ̀ lọ àgbo ìgbà, ó ẹ̀ lọ àgbo náà. Tí ìbàdíkọ̀ láàrin ní, tí ọmọ Mùsùlùmí wàá fi orí lẹ̀, wàá fi góòdì lẹ̀, ó kàn lé padà. Kò sí bẹ́ẹ̀, ẹ̀kọ́ nìyẹn fáwọn àti láàbẹ̀ nílẹ̀. Kàmọ̀ bẹ̀ lọ, àtàlá àti ìṣẹ̀kọ̀ọ̀ tọ́nà kò mú wa dúró àrùn abẹ́ lọ́wọ́ báwọn náà tọ́nà kò lọ́wọ́ nígbà lókè wọn padà kò sí ẹ̀sìn kankan àti Islam ní ọmọ ọ̀gbọ̀n báyìí. àwọn àṣà ìtọ́jú kan àti ilé afẹ́wọ́ láyé